الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد بدك نانا دموجو الله تبارك وتعالى كدواك ربيمني oṣù ramadan ìnumẹ ẹgbẹjọ ramadan ìnumẹ ẹgbẹjọ ìwọdọ fourteen thirty eight ọdọ hijira ìṣìdídí ìpàyí oṣù enewu gregorian calendar ushekefa nolumegweta ifodo 2017 miladiya ingini karatu hadithi suratul baqara aya delimeji nyebo mete wanyomelu aya 275 275 e suratul baqara otena alquran e mubiti suratul baqara aya 275 inshallahu aya tutalaka shionale mshaya hirudu kanyachane kungini mshaya riba alladhina yaakuluna riba la yaqumun أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاء موعظة من ربه فانتهى فله ما طلب وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون آية كده أو àfi bayani ce oji aya gidai takini abokuma ajo kiugu alidhina yaakuluna riba abokuma ajo kiugu la yakumuna ma kwane ojo na lafiya lafiya no idaji kwa ni ma ba illa kama yakumu alladhi yatakhabbathu shaytanu min al-mas ya rabana kakini ene kibili kimi odu to ola

inami ahadith ki awalubu ule ka nabi sallallahu alaihi wasallam alete ojali alukilute ojali lai oki mi'raj inami en ki lili lili li omole kadi se fedwa e mo china moluka ibo e ka sha gbo lugbo ona kuma kamu na ye ojala da zaba nwa ka nabi li ewa ki yo yali lele to akakini amu yile amu kolale ko li ẹbọ ihun àtukọ̀lẹ̀ mi ohun màtí àti kabanilẹ́hùn lálẹ́ òbílẹ́gẹ̀ àti alikóòrè kàkí ní inṣàlá ẹgbàdó ka kẹrẹ bí ayẹ́tù dẹ́yì tọ́ àyà ti àwùṣà ayá ìkìdé yọ gbá kàyà kẹrẹ bọ́ aya ìkìyí ìtẹ́yí kùrán aya 282 àti alikóòrè kàkà kẹrẹ bọ́ àṣìbẹ̀yà ni amma insha Allah amma lele du anya du mayo karatu ni ki mata ne be baka wuri ayatu dai ne to annabi sallallahu alaihi wasallam ishe hana yan kuma do akini riba da bal ko ju Allah tabaaraka wa ta'ala ki hana ribai amma abu kuma kuma wazi wala riba amma mashaka kini zalika bi annahum qalu mashaka qulima innama al mithlu riba ama mashaka kini ajinya bai igu ola kitin eshi to annabi sallallahu alaihi wasallama yenihi riba ona uncho ono bomete gwanchi that is ono lefiu الربا 73 بابا حديث عبد ibn mas'ud مسعود riba ona اونا ولفي انشو بميتة وانشي that is amẹ́un kẹ́ni kí dùn lè fi rìbá

oleefi kuma ne ke du ebe a oleefi le onwe nya tuli kpakwuchaka tuleefi ihe nya tuli ihe enekinya jọkọ enekinya jewule riba oleefi nche ga ọgbọ mete wa nyọ meta onche 73 ariba 370 baba ọ na riba che ọgbọ mete wa nyọ meta nche ama ye ki ŋɔ kpɔ tule hun kuma ɛn kuma ne ki du wɔ ki lɔla tule kpa kosaka ti ka kini ko ne ki sizina kpi hun wa ina arba riba yirudu rajuli alimuslim anabi sallallahu alaihi ni riba ye ki ŋɔ fi dene tule ka ti kini hi oji o ma ba kpa iru da hu adi sigi de ti ɔkpa bukari kpa muslim ŋiliya hadisi tirmidhi ba nasa'i ẹwọn lè tẹ́bi jami'ul ulum wal hikam èyí ibn rajab alhambali ẹlẹ̀ tẹ́bi lítàfin lẹ́lẹ̀ jami'ul ulum wal hikam jami'ul ulum wal hikam ti lítàfin ka ìṣe gá ṣi sharhi àmì arba'una hadith èyí imamun nawawi ohun ma ṣi sharhi lọ́mọ̀ ọlá àjùmúdà dé E, olifi riba ishin nana tabale hadith abu huraira kan wadun wa ola riba ge yeni yati ala nasu zamanu egba zamani ka do ma nya wa nga mune ya kuduna fi riba egba le igu ma mune aya yoro laki o matani binini ga gini annasu kulluhum e anibi yawo godo amuna aya yo fi igu egba le gbogbo nǹkan níbi ka yani man lam ya'kulhu minhum nalahu min ghubarihi ene gi ka ni ji guwe gbale ni ba ewu e to ki wa qur'an kunyo wala tila ogo aka yo ne ja kini riba ino na ki riba ina na ke edo ma support riba le ni ba edo mon we mana ji ba we mana ji riba ni e ino na ke do ma do ku riba aka no ko olile amado abubakar aljazairi yolaleka yotakadamu minhaji almuslim gboke akola oko ine idokoti bank yaka omo aginihi seun koki emami mutiti bank dan abega ginihi em inaluke nege choko eleki ma di bank koko ase safe yeto yile ikiche ba nwoyin yo tokiru ti bank ni ẹnitọ́dá àbò báńkì máa tukọ́lọ́ máa ṣe muhammadu àpáyèrèbá máa tukọ́lọ́ páyèrèbá hẹ́n ọgá abájọ yìí àwọn àṣà máa tukọ́lọ́ máa rọ̀ kán wá lé báńkì ẹgbẹ́ bọ ẹ̀yìn kàyà gbọ́ kó ẹ lọ́kọ́mọ dání òwe kọ́kọ́ ẹ fẹ́ takẹ́yìn kí gbàdá ní sọ àlùkọ́kọ́

kìí kọ̀lá ojú ìrìbá yọnyọnyọnyọ àmì ahadis yẹ́yí kì fúgbò oníṣẹ́ ọjọ́ sallallahu alaihi wasallama tó ìṣí kọ̀lá ojú riba tó rìbá gidẹ́ àmì mi ma pẹ́rù ń pẹ́ ojú méjì báyìí ni Riba ṣe pẹ́rù ojú méjì rìbá alfadulu rìbá alfadulu rìbá ọlákàdẹ́ rìbá alfadulu akpọrọ rịba ọ na meji ka chekpọrọ nwụchọkwa iwu iwu eji echekpọrọla meji ụka nchi rịba fọdụlụ ekeji nchi rịba nnesi a ịgụmadụ rịba fọdụlụ chịra gị n'ihi ọgọgụ ma chi ma anya ya igbele ẹgbà kọkọ má bí yúdẹ́ta ní ma ṣe ń kàgùmadọ́ ni change by barter to change by barter gidẹ́ yìí uwe nengi ku ka mu dumu mi o mi nengi ku na dumu we te yangi ku gide ka dumu la wai ye ne ka da ki un ye ne keji ne igu ele ma do akini rival court me pa lo en en ku me pa lo lei le ya che to la mali to za me ka de un abajo yi to rival fadlu iwon na ki adodu ona ki adodu shika kini hi oge na gboko echu chinji ene ka adomo nga change chinji nga mune chinji gida yake a ce ma inoko unuki agba emi 1000 naira dumu to ya ya chinji 900 naira ya ya dumu ya dabi for example ci bane ka yi biru di exchange gboko ma ja eh, ama stock exchange gboko ma ja exchange okole so sometimes en eh, wole jalo lo mole e ya ke chinji ma chinji kani ɛlu tɔrɔ da ɛkɔntiri e omu nɛgɛ lu ɛti e nɔ kɔ wolo ɛkò ma do yɛ sɔsɛn kɛ mi ɛɛ e, maybe one thousand naira do ŋa ma tɔ ɔkɔ kama anya ko ɛsi valu ɔkɔ ɔkɔ kɛ do ma yɛ ba aliyu nine hundred ma do yɛ ma di hundred naira jɛ yɛ ɛnka àwọn kàgídé ɛlɛwé bánkì àwọn hapùnù mɔ ìní àbúkù ma nɔ kéétɔ jɔ sɛn kɛ ɛtsi yɔ kéétɔ ɛɛ kò ma dɔ kéétɔ kìdé yɛ wɛ bá. ìṣàlẹ̀ yọ ọ̀dàwọn màádùn ẹni ẹ̀hẹ́ ọkẹ́ tó ọkẹ́ ẹmi 1000 naira dùn ma manigimi 900 naira dùn wẹ̀ dàbí ọkọ̀ yìí ti tọ́ tó a máa jìlẹ̀ owó yìí tó dí yé màṣí tọ́ yé ẹ̀kẹ́dọ́ ayé ẹ̀hẹ́ ìyàṣí gbélé tó tó dálẹ̀ àmọ́ àmà owó yìí tọ́ ọkọ̀lẹ́kùn àgbà àmọ́lẹ́kìdọ́mù to riba riba ya ka kolo jiun gida shi riba alfadle e ma pa dungune ɛma ma pa dungune kele leki do kanwe wa tino ka ba yo akwa nwe muda ne taki moka dungwe so akwa ko dungun shako shumumi abi che nko ka duola tabale tabali yi to ka kuma ya dungwe to ko shumumi kekele iye shumumi le yun shumumi kekele tɔ riba ya gida yi to riba alfadle mɛ tí jẹun ẹun lẹ́kẹ̀ ní báàlù tọ́lámà lè ọkọ̀rùn ṣe wóyí tọ́lámà lè rẹ̀bà rẹ̀ tọ́rẹ̀ bá ìyàn ìhàdí ní islam dàgbà kí débìnù ohun mẹ́ kó nẹ̀pà débìnù ìwẹ̀ kí débìnù yìí ti tọ́ àrótọ̀ yìí ti tọ́ ṣe fresh lẹ́yìn wọn adúmù nẹ̀ tákẹ́nẹ̀lẹ́ òun ya yẹ́ ẹ̀gbẹ́ so iyẹ̀tì kọ́kọ́ yi tọ́ gẹ̀dẹ́ kọ́kọ́ yi gbélé kí mo dàrú kètè fresh ma ìṣẹ̀rí dàmọ́lámà tó dáa lẹ mẹ́ pààrọ̀ ẹ̀ ń abálẹ́lẹ́ tọ́ ẹ̀yìn kọ́kọ́ ń tọ́gbà wọn lámà kó mẹ́ pààrọ̀ wọn lámẹ́ ọgẹ́lẹ́lẹ́ màá dọ́ àkíní rìbá ẹ̀ ni a. riban nesia. to riban nasi'a gidai mainihin ohun alùlẹ̀pàáyé ẹ̀wọ̀n àmẹ́ ìyálùlẹ̀pàáyé ẹ̀wọ̀n àmẹ́ ẹmọ́kọ́ dunú ní ká ní kí mẹ́rin mẹ́rin ìyànẹ̀gbà kẹkàrí ní ẹlẹ́torí kí wá rọkọ́lẹ̀ ṣẹgbàlẹ́kùnmẹ̀ kàkí àrọkọ́lẹ̀ ìnùnú kì ara nwúwẹ́ kò nú yọ ọkọ́ ẹgbàdókè ẹ̀rádọ́kọ́ gidẹ́ wa ọ̀làábìrọ̀ ajúkú inonu kene la nyara we ujo ko ke meun gide ye ka me lu nge meun duwa e ni je ka fa ya duwa ima duwa e ni ni ki mu de la ni ya duwa ima kini ojo me le lu du ki na wa nu je ka je na nu ojo me le lu du ki na wa to riba riba ola riba gani le ma ngodo akini riba ne iwu ịṅụ na igwu ọrụ mụ na egide ụmụ ka ma a na esi agide ebite ihe le ya alụle ya ya eya nwụta n'ela na ela nnọkọ nọkọ erere aja ntu ya uji ihe ame aja ntu ya uji ịmụda erere ya 20,000 naira ịma nọkọ erere kiti anya àbẹ̀kí 21,000 one thousand naira so ìtẹ̀hún pàjá méjì lẹ̀ ṣẹun tó múdẹ̀rẹ̀ rẹ̀ ajáhùn ṣàbáyé ìyá múdẹ̀rẹ̀ múnẹ̀ ajáhùn ṣàbáyé tọ́ èmi àìrìbá define ẹ̀gbàdú kẹ̀yìn aṣẹun dúkú náà àbájọ ẹ̀kẹ́ múdẹ̀rẹ̀bá definition kàdú ọlá rìbá méjì gidẹ́ ọlá rìbá ẹ̀kẹ́ yẹ ẹ̀wọ̀n tọ́ ọla rịba eke nwetọ ejima to rịba ọla edu nkije allahu tabaraka wa ta'ala enwudu shi haramu e, allahu mi riba du shi haramu riba yóò jẹun lẹ riba yóò kì lùgbò kò lẹ abẹ́kíní riba yóò kì lùgbò ọkọ abẹ́kú gbẹ́ngì nkù ọla edu kìí ṣe kìí mú di riba nìṣe allahu mú shi haramu

so steam gide ku ma do inu nuke ne na adwa onu gide ke na adwa ene du ke ha yin ya amoko ku yoko gine ya amoko ku yoko so isu gbe ku me oko da se gini we du ke me oko aba nge 3% of oko ke me unge asile yi akoyo oko ke me so oko le ku ma ya e ba

ok ti kwe ma duwe mamo duwe halali ni chiyaweleche je laba kama sikola kujidi kumanache nga balele to ya ne madwa ki ni asoro onjo engi lubo ki chinji ka kakwa hele okwe chinji to onugo nugo bank madwa ki ni masro umo kuma bo ma sho ma sho ki chinji de to ije laba duru kuma chinji oko e chinji oko e ti dola

amaghị na amenwụ gido ụmụ ụka kọla oji ma ụlale agagị n'ihi amenwụ ile mmadụ bi riban amụna m dachi agụ ụka gị n'ihi ideghi riba ama eisieri ya ya dị n'islam amenwụ ile mmadụ riban alụkwud enkwumadụ akini contract e ya dị n'islam ṣe ń kú ẹkú àṣẹ́rì kàgídẹ́ ìṣẹ̀pẹ́rọ olùyójí mẹ́ta ẹ́ àbẹ̀àkí olùyójí mẹ́lẹ̀ olùyójí mẹ́lẹ̀ ń àṣẹ́rì kàṣẹ̀pẹ́rù àṣẹ́rì kẹtùlù ìnáni àṣẹ́rì kẹtùlù àbẹ̀dáni àṣẹ́rì kẹtùlù wùjúhi mayi àṣẹ́rì kẹtùlù mùfáwà ṣẹ́rì kẹtùlù ìnán almufawa èyí ká kọ́ làwọn jùmọ̀ yóò dùn sí sharikatul abada sharikatul abada ẹgbẹ́ gidẹ ẹlẹ́tẹ́ ọ commerce abakinihi business studies ghana lè mí gidẹ tọ máa discuss àmì ẹgbẹ́ dúkà ma islam discuss gidẹ máa discuss ní wọlé òun ṣe ń kà máa ṣáájú àkíní partnership lẹ́lẹ̀ ẹ̀hẹ́ ẹnẹ méjì kò máa ń dàmá mẹ́kọ́kọ́ dàmá onugonugo mee ame achụkọlọ ndama abe akọ ebe na ka ama bibulọkụ abibulọkụ yi ene ka chi da ụnwa na adaghị ohun che nwe mụne onwe anaghị ominyu ya anaghị anaghị kete jem blọkụ dị n'onwe na ada to ene ka dọmọ ohun chọ gbogbo ma ya mọ ma mi oji blọkụ idala ndekụ ma oyi lẹbọ ohun dụ moli n'elu dabi ahụ tọ́jọ́ ní mọ́lù ló dàbí á ẹni kéèjì ṣe bùyù ń àbùyù òun bùyù ìpèkìlì tákùn nǹkan ní ìgì lolo ẹni àrùn dàbí á tó àkẹ̀kẹ̀ pẹ́ rẹ̀ ẹni òun àdágọ́ àdà alùpùpàṣẹ táì rẹ̀ kọ́lọ́kùn àjọ máa ṣe ọmọ ìmọ̀ àdúrà kẹtù làbàdà ọkọ̀ ọmọ ea neke buga akini ihe negide omutule yin to dị na ruja agbe human eni na batanachi ni na batanachi ogele ngide to partnership ile yeke na na dị ukolo na cha ba akini meko kodama eneka nadu na aga eneka nadu le na huyo eneka nadu le na agbanyu ame ame anoko meko kodama me ya chukolo bata dama. to la ukolo gene na madu akini hi sharikatul abada al-kumadu hoda ne tọ́rin ọlẹ̀ kí èjò màdọ́ àkíníhì ṣẹ̀rìkẹ́tùl inan ẹ̀yìn màdọ́ àkíní ṣẹ̀rìkẹ́tùl inan òun sí àbúkùmà mọ́kọ́ kó dàmá wẹ́dọ̀ kí ẹ̀wà onúdúkẹ̀ẹ́nẹ́ ẹmúdùá onúkòmìnẹ́ omúdùá ṣẹunka yányá ẹgbàdúkìlẹ̀ àyá ọgbọ́dúwà ẹpakúṣáká àápẹ́yìn lè nàgbẹ̀ ìyà ṣòhùwá ọgbọ́dúwà pakúṣáká àápẹ́yìn òhù ohun àjẹ́ yìí tó òbílẹ́gẹ̀ ìwọ́n ni ṣẹ́ríkà òmìnàgídé ọmọdé àkíní ṣẹ́ríkẹ́tùl mọ̀fáwàbà ẹ̀yìn ọmọdé àkí ṣẹ́ríkẹ́tùl mọ̀fáwàbà ìgídẹ́ ìṣẹ̀ níhù rẹ̀mọ́kọ́ ẹ̀dùnmúnẹ̀ ẹni ìgbàkẹ́yìn adùnyájá ngbé kàṣà níjọ́ àkírí bàṣà dẹ́kàdẹ́ ẹ̀mọ́kọ́ dùnmúnẹ̀ àkíní ìgbàkẹ́yìn adùnyájá nyálàdù ẹ̀là

eneki nọkọ abe aka eneki nyaja islam do awon nuki alukola meyin cheun ke ayale nya 3% 4% 5% ohun achi mi onwa achi ma ulu ma ama order on chika kini hi order on chika kini oko kuma oko kene idu ata kuma Ima ya imacha kini ke nya ya oke automatically chenku hwanyawa uweke nyaja uhubu wenu ọbàtí wẹ̀kẹ̀ tí ló gba adùkẹ́ ń wà adùkẹ́ kó jì sọ kẹ́kọ́rù òǹtùhúyọ̀ yìí òǹkì àgúnyámí ọkí òǹkì àdúdú ìwò wáyáwá ihò ìwòlẹ̀ ọmọmọkáwà ṣe òǹkì múdàmúdé kàkí ní ìnùnúkù taku me nya ya dama to yele maro ati sharikatu al mufawada inunu ko e dudu ya ene kije ya doko du taki doko le mayo kiwe taku ne dunya ya sharikatu al mufawada de imna amde ga gini ohun iki gunyi ohun e ne toko owe je dunya ya wa dunya ya yele maro akini sharikatu al mudaraba ene ki wunyi ne toko sharikatu al mudaraba de ene ki wunyi ohun noko we awon nokie take do mayo me dunya ya ila ci sharkatul mufawada to amma jai du kuma anya ili duki awa kena yu bi kodo gugi akoko ku umuyi ene duki gwa fini ewi go ma ye yin yanke ye ajai na bebo kichoko nga madate makoko nga mune kuma ya le kuma dwa mamoko kwe wenya ajanyanya apu wenya yale take dokwa wenya ajanyanya alkenya take dokwa onugishi lie ẹwụka e takumekpe ama inalu idan tuda bẹ bọkuma adọkọ nga mọ nẹyi mami yẹka mẹlu du ẹtọrọkẹ nẹdu nyadza lẹ yẹka mẹlu ilẹ oti pamu yi abẹki yẹka mẹlu ilẹ oti yẹka ẹmi ẹmọ two thousand naira gba kẹdẹ adi anyagbọyọdu òun anya ló ti yín yàgbé yẹka méjì kọ ẹ ẹmi three thousand naira gba yẹ anya ló ti yín yàgbé yẹka mẹta kọ ẹ ìnabẹ bọ ma yí adi ajẹun kìdẹ. ẹlúgbó ẹ̀tẹ̀ ọkọ̀ rà máa ní ajá òhun bẹ́ bú ẹnú tàjí màdọ́mọ̀ yìí 4,000 jẹ gbà kọ́ ọ̀rọ̀ àrùn jẹka mẹ́lẹ̀ ẹ̀nẹ́ dáhùn mara bí i ẹmi 10,000 naira gbà kọ́ ọ̀rùn kẹ́ ẹ̀yà nẹ́dù ṣọ́ọ̀rìn ni onúrọ̀mọ̀ 2,000 naira jẹka mẹ́gbà ọ̀rẹ́ káhùn ó yọ ya dù jẹka mẹ́gbà ẹ̀nẹ́ matini kuma define kuma ukate onuki aki liwen rada ene leki nyadu chowo ili je mekwili iya muduhu to beko alkoyone adam tudeu ngoju akola bane gidei turukona ati kukiwe cheri amune ngo chati gogen almusaqati lomo almusaqati une ujelu emene mune dwa turikina digi kuche ngwe ẹgbàdo kì í yàn sáké òrùn kìtìgbẹ̀kẹ̀ máa dún pàṣẹ́tì kìtìgbẹ̀kẹ̀ máa dún táwọn máa dún iṣẹ́ àrámù ṣe àdín ìsìlámù alimusakọ́ ti dánmọ́ òbíkà alimusakọ́ ti dánmọ́ alimuzara àti dánmọ́ alimuzara àti ṣe àánì ibi mú nẹ̀ ló jẹ́ ẹgbẹ̀ oyé ẹ má nẹ kìtàn mọ́ ẹbùn bẹ́kùn àrùn kẹwàá dágbà ẹ̀ẹ́tọ̀ ẹ̀ àyàkẹwàá kẹ ẹ̀mdà ẹ̀wà kọ́ ẹ̀wàgbà yóò mi àgbà oyó ànìkó kàkà ó ẹ́ ẹwà gbajú ohun náà gba ojú àdìpó kàkàkù rẹ̀ o rìbádàn wẹ́ẹ̀kọ́ omi àbájá yíyún àmì abánilẹ́ kó yà ní islam tí ni rádá wẹ́kẹ́ lu àmá kẹ́ lu yìí ejú pé mi ẹ̀wọ̀n ìyàn alùkìyàn lè ohun akọ̀lẹ̀ pẹ̀wọ̀n yìí alùkìyàn

imudu ọgọ ọgbọ méjì ní ṣe ọgbọ mẹ́hà ṣe yile hùn yílẹ̀ fèmì nílẹ̀ tó islam islam ṣe lába ọgẹ́lẹ́lẹ́ yílẹ̀ màdúrà akini almuzara ìdá nẹ̀mú nẹ̀lúṣẹ́ tolúkúmẹ́ka ẹun kí a ṣù pẹ́wẹ́ ha nẹ̀lẹ́ṣẹ́ tọ máa na akini hi ẹ̀dá nẹ̀mú ní háyà mẹ́ àjáǹkà onúkìsùpẹ́hùn mẹ́ àjáǹkà ìdé kò yẹ́ mẹ́ òhù bọ́ọ̀ àbẹ̀tí yìí ló ṣàyí ẹ̀ nìṣẹ́ ní ilẹ́ṣọ̀lá háyà rẹ̀ àmá ẹmúdàmúdẹ̀ àkíní ẹwùṣẹ́ ló yà nẹ̀gidẹ́ ya kàádùtẹ́jẹ́ àkíní ẹwùṣẹ́ ló

ya mudu bu ijo yin wa don imda mudi le we ko ma pele to islam ti na ban len sal ki de ta ko la riba ki se wuji de ise wuji ya se fereju eni nara melu emda agbere enu je kadili ile to chacha e o chacha ni le de ma de la kire ban al maisir do mo ile ti gambling ma do ikani eye hai e ma je lu mu ebu e àìlèjẹ yẹlẹ́tsọ̀ tíátíá dọ́mọ̀ bọ̀tọ̀ ọkọ̀ kà alú tí báńkì tí báńkì tí mìlì ní mọ́ lóònù dúẹ́ tàbí iná kó pẹ̀sẹ̀ntì yóò lókè ẹ̀ náà ra wọn máa ìdábẹ̀nẹ̀ kọ́ ọkọ̀ kàkọ́lá àṣìbẹ̀yà ni wà lè wúru haramu tì ma dɔkɔ jama ɛwɔ amɛkui hun taki nunu nu kɛ na do awɔjɔ mɛ lɛ lu onu nu na do awɔjɔ mɛ lɛ la abe akini ɛ ɛ ɛ otu mɛ ta ohun ɛ yi ɛdu tsi ku yi otu mɛ lɛ tɔ yɛka yɛka mɛ ɛlu ŋɛlu le bɔda ohu bɛ ma bɛ ni ta gye ma lu si tɔ yi wu lɔm ɔyɔm do si haram alahu tabaraka wa ta'ala yi nihi alevina abɛkɔkɔ lapo kuma agba yi. eh ọjà ẹ ọjà tí ṣẹ́nkà mẹ́mójíkó dẹ́kùn mẹ́tí ọjà mẹ́ a define kàkí ni ọjà ìdé ọkọ̀ abánẹ̀gìdẹ́ àkàárọ̀nà ọjà kàṣà administrators ọjà ọkọ̀ abánẹ̀ ìnà àṣìkò ìhùn yìí tɔcɛn kame jɛ ma de la k'i gun ale la bɛrɛ wajugu cɛn kame o ye a k'i o mi kɛ jɛ kuma tso ye mi ɛ o yi kɔlɔ kɛ ne y'a cɛkɛ an y'a munɛŋu mi ma yɔ taga da kama ala k'i bɛ kuma ala ma ye bɔ k'e yɛrɛ k'e k'e yɛ e wa kɛ ni kama kɔlu so a kama caman administrator tɛ o ya dɛ a tɛ ɔkɔ kama gba ɔkɔ ɔkɔ ile ma yɛ kamɛ lu ongamachi abaki jeka mewa ongamachi to ile indi kama je ko lime annabi sallallahu alaihi wasallam al muslimuna ala shurutihim ama bakwa madagu uyo di maduka matengola ma indi ko di ile ma hoda oyorin to mego yekilwa jimu to bayani peka ne ke shelubo ofi gure taka aya ti ejanga yaya no lamuke àmúnà hmm. ọjà jájá bá lẹ́lẹ́ ẹgbẹ̀bọ̀ ẹgbẹ̀bọ̀ dọ́mọ máa dúgbú jíyà máa rọjà ẹjú ọjà lègbùdù mẹ́ ọjà adé mẹ́ tàbí máa wọ́n mọ́ kọ́ bùtọ́ ma na lu nyunga mun kuma na ra ko to ile choko haram ma jedon ile ma ma dele ki

ịabọ emọkọ da olubi daga ọ, mọ mami nọmba do ohun mmadụ tinye ọ ịa na-agụ ya ni ẹnẹrẹ ṣarame abu ṣarame abu ẹyẹ ya ngụnya ṣarame abu ọ, yọ idu ngene duka kọ mẹgo ṣarame dẹyin ọ ọ na gịnị ọmọkùnmọ̀ amákì anya dọ́jà ma olukpohun tánẹ̀ àbẹ̀kẹ́nẹ̀ kì á ma olùgbóhùn tánẹ̀ tak ma yẹ́ mú ka kì á tẹ̀bọ̀lẹ̀ tàbí anya kì á tù lélẹ̀ wẹ́ gógógógógógó iye ina amma kama na gede mi atun kuna ga mate ake bi eh da waya tin na amaka ya en ni kun ya ya amaka ya ya amaka ma le galu ko mele me na do igoji igoji ikwaruka kwaruka hmm. ya gi ko ekito tara ya ma mubi o ya bi e ko be ni logging e jai ni logging e jai ni abagalu me lo do ọ̀nà aka kùmà ṣẹlẹ̀ rẹ̀ ọ̀nà òmúnà ìkùmà àwọn ṣẹlẹ̀ sí kàkí ní ẹnẹ́ kọ̀tákàdá dúgbò wọn yìí òun kì tí ó nù yà ń ọlù òun pọ̀ ẹmọkọ́ dáhùn 3000 4000 5000 kẹmú dáhùn àbẹ̀kí 10000 imú gbà ọ̀tákàdá kìjọ pakúṣáká ó dé ẹ̀ máa kọ́ lọ́la yá ní pakúṣáká yéédú kùmà dún nínú orú ẹ̀ máa dúdọ́mọ̀ máa ó dún máa ọ líyún líyún líyún líyún líyún ọ̀tákàdá máa pé tọ́lẹ̀ ba linyilinyilinyilinyili ìtìá tìá tìá tìá tìá tìá tìá àbí ìtìwá yọ lọ́lọ́lọ́lọ́lá yìí tábàtábà ní àkí ìgbélé lẹ́jọ́ lẹ́jọ́ máa ń kó dàjá nẹ̀ máa kọ́ ma kí du ẹnẹ kò máa kí du ẹni kó tọ́ amúnẹ̀ ayé òun ayé agbómi abáyọ̀ yìí mú máa jẹ́ ajá náà ẹni dúkì náà yẹn gaba ní ìmá mọ́ nkóyomi arọ́ṣù àrẹ ọkọ̀ ọkọ̀ ń jẹ máa jẹ yìí haram ní ṣe so asúhùtù òun bù yìí súhùtù máa dé lẹ kò máa máa ilẹ̀ ṣe emi ọkọ ekume amẹ́mú ní dákí náàrí lẹ́gá mẹ́kùnmẹ́ tún náà jà ilé àṣọ àrìbá rẹ̀ ìyẹ́dìlú àjùmọ̀ náà Ìjọ́ ìjọba ti ìjọba náà ọkọ̀ yóò mọ́kànlá ọkọ̀ rẹ̀, láti àmì náà mọ̀ rẹ̀ naam eto imdo ko imdo ka juwe e, e bayani ka shili hudu yi imdo ka juwe ne dungune takme uka kito abdu ke jilili e ile je kame welu je to je kame lu shi mi agbade a anwode a e ile je kame welu je e ile je ka

ọjọ́ ọdọ́ ikú ma ṣe yan ọyí ẹ̀yà ẹ̀sílẹ̀ ni ó máa fi tọ́kọ́ ẹ abúlùkìrò mi yíò mọ̀mí àtúwò ọdọ́ múdà múdà ọkẹ́ mọ̀mí adúláàmì ìròmí yíò nígedù lẹ́ńgà yíà ìròmí yíò nígedù nyájá àmà ọdọ́ múdà òtílà àgìtì òhùgbòmí oníbòmí ní òtíàjẹ́ mẹ́rìnsìn ọkẹ́ mọ̀mí take moko ma kida account aba kini organization e moko organization du e mu da ngono to ki adu nyaja wi ya ci mama ni ya ci yarda man eh to tako manadi la ngue haramu ci amma mu da mu do yi yarda yi ma ni ci eh ki mu do ju mama to yi haramu ci ni na wa alaikum assalam wa rahmatullah na Hmm. Hmm. Naam. Naam. Eh. Hmm. Naam. Ẹgbàkùnmàdúnmò lẹ́yìn yóò máa tó rẹ̀ òun ṣe ìtọ̀pá wọ́n rẹ̀ àti òjì ọgẹ́lẹ̀ láti sọ ó kí alẹ́ tó jọ mé mú ní ìjẹ́ mú ọgẹ́lẹ̀ ọ́ ẹgbẹ́gbẹ́ lọ́wọ́ rẹ̀ àti ìjọba ṣe gbẹ̀rẹ̀ lẹ́ẹ̀tọ̀ hmm. àwọn ẹ̀lò ohun tó ṣe kẹta ìrẹ́ta ló ṣe kí ìwárí lòun tẹ̀ ẹgbẹ́lẹ́ẹ̀tọ̀ ẹgbẹ́ àyè alẹ́ta gbẹ̀rẹ̀ òun lẹ́wọ́

النبي صلى الله عليه وسلم عينه كل كل قرض جرى نفعا فهو ربا ينه اوغان حديث لنا قواش نظري عينه يوجو كمنون abakini okodu okodu kemudumune kia kilidwanya lolanwa enelanya enelanya chana ka yo kola ke dumunyi abakuyen yo lake shiun yani ribangi shi toga na hadithi leta mashine shi bayani bayani lakum shine shi ma mayanihi uji al-qardu wala ka aka gidai idayat minhajul muslim ya bakal jazairi gidai idehun bayanin fa idehun fikihu sunna idehun fa inailul awtar idehun mai al-mughni aminita fi mel gidai uji de yugi wala idu pa kuchaka idehun lugo chenku ne oko menwu ne ha oko ike menge ne yi we ka ngwa gini ke nya ohun múdà mọ́kọ́dọ́ àìgì ọláhun ìmú igi ẹ̀dọ̀ ọláhun tákì mọ́kọ́dọ́ ẹ ìṣe ṣọjà tánífà yìí kẹ̀mí mẹ́wọ̀n nìta tákẹ́nẹ̀lẹ́gì ẹ̀dọ̀ ọláhun yẹ́wọ̀ ẹgbìyẹ ká mẹ́lú ẹgbìyẹ ká mẹ́wàá haramu ṣe inde ke mu do ji oye ẹ̀dẹ̀ ohun ne du ṣe ilé tọ́kẹ́lẹ̀ lẹ́bi tí yìí dẹ́gbọ́ ọjà yìí ṣẹ́hun pẹ̀ ohun mẹ̀dùnmútẹ́ yà tí ojú òjí mẹ̀dùnmútẹ́ ní imúdó ojú òjí haramu dọ́mù ìmáàmùdà tí ojú òjí ká ní ẹnẹ́ka múdàbí ẹmúhùndà agbójíun alẹ́jẹ́ ẹ̀ngà yà àtàtẹ́lẹ̀ ẹmúhùndà agbójí ẹ̀ngà yà nánẹ̀ tọ́ ojí ẹlẹ́ àmọ́kọ́lẹ́gbà ẹgbà kí á dùtì kù ayẹmọ́kọ́lẹ́gbà yìí alìyédè kẹsí ń wí àwọn mẹ́ra wa alaikum salaam wa rahmatulah God who created your mind No. No. Mm. No. Eh. Naam. So inini ka dojo ite onugu sherli ti bola kanaka hi. Eh eh eni medi skulu lecturer ya demand ga kini edokwa e motaka da mama taka ene dume kwa kucha kawa i imete ema adokole e fil to ho lile chi otakada kitabul kabair e imamu dhahabi omongo lile de imamu haki iwe etini gbi haki we haki egide ketini kegba ene ki haki yi e te taki di haki di taki di haki eme ma di leka kini rashwa e, e, e, enekin yaki ibrahim an gani ko ndiyo takada imamu zahabi kitabul kebai ma doka kini enya chubini e ujue e kuma duwa mole idami ne koko ma kini etini ali jona polisi ko dage jona hakki wen ni right yen ni kelu le jona eh to de chelo ni tinge chin chena mu nge eno da kelu jona polisi akoda ge jona ni we ma mu mutala duan we abali wudunginin ẹ̀yà kàkí ni una yẹ́yẹ́ ọ̀nà àgbàrin ni ní ìyàmú mọ̀ṣínì ẹ̀dù ìyàmúlẹ̀tẹ̀ òmótò ọ̀làkẹ̀ anyákàyẹ́ ẹ̀dẹ̀ bá yọ̀lẹ̀ yọ̀n tó tó dálẹ̀ tákì wẹ́yà kàkí ni òun ẹ̀yà tẹ́ ní etí obì ńwọ̀n ẹ̀yẹ́ nítorí ọ̀yẹ́ ẹ̀yẹ́ yọ̀n tó àmàlẹ́ weke dokoi weche neke di echubi e, e, e ngune ngamashi ngweshin ama kuma mda bokole amacha judi ngamashi abeke employment otaka da chime otaka da chechi eh na kolo ya de kuma do neme ta kuma de kolo police abeki teacher abeko custom abeki civil defense so matini kuma de kolo mamda ya taku weke dokoi okolo kuma de kuma de okolo iba Maya ọkọ ọgọ ìwọ̀n àdúwá ráìtì ẹ̀yìn àti kùmà àdẹ ọkọlọ tí pẹ̀kùmà mẹ́dù torí ẹ̀ngà dọ́mà bá yẹ màá tẹ́nu ní ẹ̀ àti ẹ̀mẹ́rì tẹ̀ṣẹ̀ qualify ẹni ndé kẹ̀ṣẹ̀ qualify fọ ẹ̀ngà lẹ́ táàkùmà demand ọkọ ẹni ẹmọ kọlẹ dùn má kùmà mẹ́dù kọlọ lẹ́bà má dù ẹ lẹ́kàkí ní ẹ̀ṣọ́bì ní màmúdà ádámà kùmà gbọ́kọ́ lẹ́kàkí ní màjọ́bì ẹ̀ màmúdà qualify fọ ẹ̀ngà lẹ́nu engagide ichene kichi graduate ene kichi degree ma adu engai uwe ji otakada college ngene take okora kuma niki medu we ngai ne degree obi ngechi ude edi ufo engalele oji hmm? ngechi ya police e muda ge yo na abajo yi itukwe ke leguru ntake moko dunuma turigi ye ma kone ke leguru ke lue adobi domo wesha adobi ngone ama ajajobi eh turu enoda makwo na edoru kelu ma moko kwa ko ba gidere olile je kile ko to imamu zahabi bi olile e kitabul kabair to e. ye keji ke tegide lugbo ome ka je kugo abu network oko ka me kugo mai ona e. yiwa muhammad sani doctor muhammad sani a rijele mu kano e malimi lilenji o yana nigeria e kulun ya nga amulunga nga Eh, ilinki ngo yodu si abo nigeria to mali mile machi tini ni e kide e haliji gile wudo odoke alu lugo ko kide ku mame to jini fatawa ki du ibayani fatawa lechi. dr mansur e kidi sokoto ya university of uh, eh, usman danfodi university sokoto to ngo chi ta'alik ojola e ko na kide ngo kai e tọgbọdụ ami alimigide ami hadisi kpami bẹyani jẹ akọla lugbo riba mamukwa muyi mali ma ẹ nihi ọkọ kẹmẹkugbo mtn riba nìṣi ma ẹ nìhu nìṣi tudẹun sẹnki tsọkọ ẹngẹ nẹrẹ rẹ ẹngẹ lọkọẹ hundred naira ohun ma do ẹ ẹmamuda nọkọ ẹrẹ rẹ ní kìí tsa amẹ dákẹ́ ẹdọ ẹdọ eyi ma ọmọ ẹdẹmu nẹ. stock 90 naira pa melu abeki 95 naira naira melu 85 to shenke imuda menge lokoma to welechi ile naira megwelu oko na megwelu ma abu n'oji nwe chokele le moyin imuda oko naira megwelu ma abu n'oji nwe imuda noko erere to ma bokodu noen riba yo romo riba ne si are rẹ̀bá ní sí arọ́mọ̀ tó ìyànkú ní kí mọ́kọ́lẹ̀ dákẹ́ mẹ́ ẹ̀hùn kì ní kí jẹ́ mẹ́ because islam wọ́n náà rí ìní kékeré ìṣẹ́ abiwídù takolo ẹgbàdo ti islam wọ́n náà ń dúró ìyá abiwídù takolo abi ìrọ́nà ẹlòmú sí yìí lẹ́yìn kí ní ìdò kìbì takolo ẹnu fọmẹ́nu tó rọ̀ rọ̀ bágín wàlà áàdì ìlú tujɛŋɔ aramu lɛ lin yɛtɔ ɔyɔ adu ba ibi ɛnɛnu wɛ k'ɛdzi lɛ k'u ɛkɛ nɔra yi wido ma bita kolo ŋɔ mɔdɔmu gbɔ k'ɛ so ɛdɔ ɛɔlɛ ligbaligba a emergency ɛti e ni kɔla ko nɛ e ɛti ni recharge card ɛli e recharge card la tati tɔga nɛ tɔ maa yi ni imu de ŋa but at, at the comfort of your bed. ẹ̀dàtí ó yàtẹ̀ ẹ̀dàtí láfíà láfíà ló kẹ̀kẹ̀kẹ̀ ó pé méjì mú àmà tẹ̀rẹ̀ṣájú káàdì tẹ́rẹ̀bà fún ma yẹ́ ẹ̀lì náírà méjì náírà mẹ́ta ẹ̀yẹ́ tí rúkẹ́ tẹ̀n kí yẹ́ ẹ̀lì náírà mẹ́wẹ́rọ ẹ̀yìn àlà yìí ìnálùkẹ́ dáìlì e account we bank le ma choko kuhe ma naraka ma chiboten we jamali na ma jueli we ni goji jamali ta tudu ma di 10 megabyte ye eliko ma di 10 megabyte ye ya ngora ma yeju e gbasoro ma yeju ma ngo di 10 naira bonus ma ngo duwe aye abati 20 naira bonus depending on oko unu kela kwa oma do ye ma kama dunwele ma ni ye ma le ki lidomo go ma ti yarai e.

nínú ìdó mẹ́lẹ́ ìfàkúṣáká nínú ọmọ mẹ́lẹ̀ ṣe yìí náà tàbáraka wata aláìníhì alìzínà ya kúrò na ríbà a máa jẹgú láyẹ kó na ilẹ̀ kẹma yẹ kó ya takọ̀bọ́tù ذلك أبا أبا أقول لي وكأنه عملت هذا ملء ṣe gbàtàbálẹ̀ náà ṣe tàbí mẹ́lẹ̀ ó kàún ṣe nailul awqa òmìnà ń ṣe alimugni li ibn kudama ẹ̀kẹta ń ṣe minhajul muslim ẹ̀kẹlẹ̀ wọ́n yà ṣe fikihu sunna àmìlẹ̀ tàbí mẹ́lẹ̀ kò dé yúgọ anọ́lálẹ́ ojú ọ̀làrìbá tákàwá ṣe bẹ̀yà anọ́làrìbá rẹ̀ ọ̀lẹ́ngàdínì má kàkó yínú

illa kama yakumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-mas madaba ne kana kibli da washu zalika bi annahum tudu amajugu qalu ma yani innama al-bay'u mithlu ar-riba ma yani ajinya nuku edabi gule wa halallahu al-bay'a allahumma ajinya du laba ngune kinya yakijili one ya one ya unla e oda din islam ishini ke tarudu kireju imda no meki alo ki anya gojeju ino ka tuka ce le gudu a ci hadisa nabi sallallahu alaihi wasallam haka abuku ma cha ji en gbegba ke kuna tabali tabali en le kuna ale yi mame ma ni ama je je dan ti a to me ka ma damu no ha ta ka ma ta yi le 1000 naira ma te 10000 eta e ni e, amana guta e, obate ne we ta amele 20000 yala tumaini matini yota balo genelen dalen ili jena na oje mushi aramu jinu wen enoda ke jili oje ngajawe mem da jili oje ngajame na chi ngumya madojo ogene ke euna kuna kuna kuna kuna lo amana na mana hode umaja mana la maja magi one one unyi li koda go unyi kinana ta masala shidaili kato ni magi jela ya akulu akulu yomo illa yala akulu yomo ìwọ́n nu ogẹ́ni lẹ́dàgbò mú nẹ̀ kátọ̀nì màgí elóòdù mà náà lòdù yọ yìí àmì kátọ̀nì màgí kòhùn náà lòdù kẹ́ni mú nẹ̀ náà lòdù yìí the more kẹmà kúmà náà wí kọ́mpẹ̀nì náà demand yìí kúmà làmájà the more lẹ́ngà jáwọn náà kwanẹ̀ gbogbo kọ́mpẹ̀nì yìí tó dáàbò àbí àmì economics máa ní alùkàmú náà tí nẹ̀ ń wuli kóńgà jẹun lákwanẹ̀ yìí àbẹ̀kíjà alẹ́ alùkàmú náà nẹ̀ wuli ogẹ́ni lẹ́ngà jẹun akúnálẹ̀ yìí to ogele le aluka eh, ma kuma na la kuma na kuma yayi to ogele nga je ole na kwa ne a ka sele obata ani ki ngola ge chem ka yawu e kwa ne pa kuchaka taka mama yage ye ugo kuma ko yoyi ma mu ko do ma sini tanga egbe kuna le ma sini tanga yo ibi yon ki talu le nini ka je ose kuna teta bali ama nana enwu idu ki alu le ido ha molan a ka sibota la ka ya do ho ola yo unge mi aje nyadu laba unge amin iribadu shi e, haramu faman ja'ahu mawdhidatu eneki huwazi bo mi rabbi wazi akrabo bo undun fonta ha kiraibi bo igute falahu ma salafa igwe duke ye igbele oyo ile laba e ele je godo ma ko le bien wa amruhu ila allah alamire adubojo

ọkọ amụna na ọgwụ ma ịgba ya ma na-agbahụmadụ anya ya ma dịhụ ma chanana oke taa ọjọ a gị nene duki mụ dabi tehi ogwu ọ ma ụna rọmọ hum fi ha khaligun ma le tuna le ma se e ẹhùn ṣùgbùgbù ọkẹ ogwu ọjọ a gị yihun àgbàkọ ya يمحق الله الربا الصدقات والله لا يحب كل كفار حكيم يمحق الله الربا الله هما ناني ايغو ما كي يمحق بمعنى ايمن يكيده انكوكو كما دو يمحق ده ebe bama ni muhiqat barakatuhu al baraka gide yole mamkoko yamhaqu allah riba allah men yodugi de riba imuko imuko al baraka gide okigu oyomkoko taki hama na uneki wa yurbi sadaqat ama sadaka duko na aduba ojo anengune ojo ade guti sadaka ele ojo en duyi kaka achi wachi achi achi ata nini onwa acha a ni kitu nini ama ko jo aka ake kune ni ba alge ake kune ni onwa adu ne ba e ojo dago ya kakini ma kune ni kuwe ke jo yo ya kune ene ke to yi nini <laughs> ọjọ́ kàkà àkẹ́tọ̀ òun múdàtọ̀ ọ̀run ẹni dúkẹ́ kàkọ́ jẹ́ àtọ̀ ọ̀run lé ní àrùn ọ̀wọ̀tí ààrẹ dọ́mọ̀ ẹ̀mọ̀ adọ́kọ̀ ọ̀wọ̀tí ààrẹ ìbáadá àdọ́kùnmẹ́mọ̀ ọ̀gẹ́nẹ̀lẹ́n ọ̀wọ̀tí ààrẹ ṣe ń kọjọ́ sí ní tọ̀ ọ̀bẹ̀ kí nẹnẹkọ̀ yá mọ́ra rẹ̀ tọ́lá ọjọ́ ṣọ̀ọ̀nù ọjọ́ àjálẹ́jì nù ọjọ́ àdìsẹ̀kánù ineteta ka ti haji inan ka tini atini ka na aljana to te nko ojo si ne ti haji kojo si ne cho kojo si ne jaleji kojo si ne dizeka bẹ̀rẹ̀ kí inan kojo atini atini mmadụ nnu ta aljana aljana ya na ojo alu to dale akilika ya ni ikola ọlọgẹlẹ kaka gẹrẹ ina akili akiliki ọlọgẹlẹ oyekele ajúmọ̀ yóò dóòtú dálẹ̀ ọjọ́ àdègú mátòmì nínì ọjọ́ àdègú abọ́jọ́ àdègú lè ọjọ́ àdínì wọ kékeré dùnmú ònẹ̀ kú ẹmí ẹ̀kẹ́mí èlé gbàdàgbẹ̀kọ́ ẹnẹlẹ́ àrámù ẹ̀ṣe ńádù yẹ̀ká mẹ́ẹ̀lú gbàkọ́ ẹnẹlẹ́

wọ́n di 10 wọ́n yọ yọ di 1000 thousand wẹ̀ yí àti euro méjì jọgbà wọn yọ mí euro mẹ́ta kó jọgbà wọ́n ẹ̀ dị hundred naira wọ́n yọ ọyọ mí one hundred thousand wẹ̀ wọ́láwọ̀ yóò tó ayé fúnlẹ̀ mẹ́yẹ̀ ṣá ẹ̀ẹ́dẹ̀ kẹrẹ́ rò ń ẹ̀yà ayé euro jọgbà ẹlẹ́gẹ̀lẹ̀ ẹ̀tọ́ gbọ́ọ́lọ́ ẹ̀mẹ̀ máa kà ìwú wọn yá ẹ̀mẹ̀ kékeré dùn mí dùn ìwú dọ́mọ̀ dà mẹ́wọn kékeré dùn kẹfàárín ẹnẹ dúkìsí káàfìrí ọjọ́ ngẹ́ngẹ́ yẹ lẹ́n àzíìm ẹnẹ dúkìsí ẹnu léèfé ọjọ́ ngẹ́ngẹ́ yẹ lẹ́n iná lèdínà àmàlù. إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون إن الذين آمنوا أبوكم أدوكي دونوكو الله وعملوا الصالحات ما تقول إفه ẹnẹ̀kì díhù àìníkì àkúnlẹ̀ mẹ́rin máa dọ́ kọ́lẹ̀ fẹ́ nílọ́mọ́ rẹ̀ tó dá lẹ́yìn ẹgbàdókùn máa ṣe wá àríyá máa ṣe yìí ṣàkọọ́lẹ̀ ìtàn àjẹ́ àkàdẹ́yìn àríyá tó dúró nẹ́yìn lẹ́tí agbéyàn turale aria ngati majini ka kime hedo mo kume ti abaje aria maji ti madale ne dumma ko yi jene yonji makola kume di sede ka abaje aria mach medo mo maka kume do la bangola me abaje aria do mo maka ke chankule gba duka jumo jo yo gba abaje aria do mo maka ne na tolo ko nga mo na abaje aria do mo en dugu maka ke chingina aria mache imadale en mo kubi ọjọ́ akíbókù máa dí imá ní takùn máa ṣe ní èyàn wà àkọ́mù sọ́lá máa ṣọ̀wọ̀ wà á tẹ̀wò zẹ̀ká máa di zẹ̀ká lẹ́hùn ajẹ́rùn ìdẹ̀ rọ́bì orọ́ mẹ́ máa ṣùgbọ́ ọjọ́ máa nìdẹ́ wàlá ọ̀fún àléhìm òkúdó mọ́ máa ojú lọ́jọ́ náà wàlá hùmí يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين يا أيها الذين آمنوا أمكم إيمان فوجوا الله اتقوا الله مجو فوجوا فوجوا عزيكم يقبوكيني ولا ربا ربا ربا ربا ربا فوجوا كاين مجو فوجوا wadaru ma bakiya min riba oke wudu be bodo amune me gbagenu alku me waji gbo abayo e doko ngune e ka ko yo melelu ya na di ye ka melelu onwo aye ti abi anari le ye ka melelu e mewu ye ka melelu ya na re oyo melu kona kona gwele ke ye ke ifolo ma salafa domo e le ye godo di bobodo akwa gba etogba etoko e ẹwọ gbọ́ ọkí egwu rẹ̀ nù inkuntu mọ́mìnì ṣe ń kùmẹ̀dí ìmáà nìkan ọjọ́ alùkùnmà kàkìdẹ́ ọgẹ́lẹ̀ mẹ́ṣẹ̀ yìí فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم, تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون فإن لم تفعلوا مكوك مما شالكو جوكا كمتين kumekwɔnɔ kegun kumeyamɔ kegun le gba kɔba fàdẹnu ẹun kìí jẹun mẹ́yàjì kọ́ kí ewu tó bá ló òbí mẹ́gbó wà sí yìí fàdẹnu mẹ́wàlámú bí harbi minalla ogun anya wa púpọ̀ ọjọ́ amẹ́kọ̀ ọjọ́ anya ìjà wọ́rọ̀ sí ilẹ̀ níbi wọ́n dé òyà lẹ́lẹ̀ yìí kìí ẹgbẹ́ kà níbi déjú ọjọ́ ajá níbi tánẹ̀ tó mọ́wàlá mẹ́nà gẹ́lẹ́ mú mẹ́mú pa anibi mamda adi lege no ojo kola nga gboda uja kola mu yi ojo akaji ugu ke ola uja mu ku nkwe la ju ugu he o ne ko ojo ki ju ugu oja ju ugu ki butuma ku abu ne ko oja ju ugu le ele ilu ne ni keifa tukatilu men la tara ene ke mali ni abu e ko ni ke jali awon egbo ite ati gele edaga ro ko ngahu onugoni bi nílẹ̀ ní jẹ́kọ̀ ìdẹ́jẹ́ dábù bí ẹwẹ́ abù ẹ̀ máa lè ní ọgbà ẹwẹ̀ ẹ̀ tààrọ̀ pọ̀ níjọ́ àkọ́kọ́ ẹ̀dọ́ máa mú ẹmọ́lá ọjà ẹ̀bọ̀ ká yà ẹ̀họ̀ náà yìí abẹ́ ẹ̀bọ̀ jẹun máa nù náà máa jù yàbá ẹ̀ dàgà nẹ̀gẹ̀ ló máa yà rọ̀ pé yúwèrè rẹ̀ o ó nẹ̀dàṣá àjùjà dàgà rọ̀ jọ̀kọ́ dáyé ọ̀dọ̀ ọ̀gẹ̀já ọ̀gẹ̀já ìrabọ́ ohun kọrọ rí àgẹ́yà múlò yí imọ́ ọ̀nẹ́ òyà òmìnirí àti olú òmìnirí àti yúgede òyà múlò olú ká ẹnẹ̀gẹ̀dẹ́ bá ó yẹ gbẹ̀lẹ́yìn nìyí wàláyà bẹ́ẹ̀bọ̀ àmà kóònù àdàkí mádàkí ya lulu ma lọ́nà náà yálé máa ó nà ẹnẹ̀lẹ́ we ma ma ne nezu akini egbe yugede ne enele egbe yugede che yukwa ne pe ne edo eda ohun yi ona ni na na ongi na ongi leko na ongi da ola ko yin e ma da ibili ya oja nyume ya ta me to la lo ya ko nku aya tuba falakum ru'usu amwalikum me no da ko me gbe te mẹ́gbẹ̀ ìwú ojú ń gẹ̀ẹ́nu ẹ̀mdà náà dàkún ẹgbẹ̀ tọ́kọ́ látọ́bìlì mún mẹ́ṣẹ́ni láàláṣí kú mẹ́lọ kí èlò yún ọ̀là tùbìlẹ̀ mún òun kí àjàmẹ́ aláṣí tó kíbàmọ́kọ́ wà nìyàn وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون in kana zu usratin cem kene lemda cene kana ce bitin manazratun ila maisara me be gbate gbangenele turuko aneki lolanguta me be gbate gbangenele turuko aneki lolangu tude gba ko akoju akini me won yi gure ni eh ama mo aji gba ti mele ege mda mo ko ni yi eta bụ na chenwele adụ nwe akwụla adụleji stọọ ya mere teneji eneji ala dom kuma mo mmadụ ekwetaghị ni ehini na agbakọ mi iyi mmadụ kọ m ijere nu iwu adụmọgwụ e, e, hmm. na abịa iwu nwere ugbele ojii nwere nwegbe iwu agba ọna akpa iwaji na-ekpọ ụkwụ ọjọọ na-esike kwọ na nke echedu nyu ke a na-ekebụlụ ọla pee

ŋo mi yeka melu du chuili weke asini yeka megwe lu kwem kwa oyo ye ne kuna gba elu ni abeke line line ba be line le fe na mi e amewe gba oyo ati tere kale ku menwo chi ba onwo yo ti in kuntum ta'lamun tudu chen ku memma wattaqu yawman turja'una fihi ila Allah

mẹtúkọ ọjọ́ kí anyanwó alẹ́kùnmẹ́ kọ́ ọtọ kí tàun kámẹ́kùnmẹ́ àwé lọ kí làun ọkọ transact ọkọ ọ̀nà ìlìkọ̀ ọkọ́ lóònù kùnmẹ́ wé ń yá gbà tàbí ní lápó ọkọ̀kùnmẹ́ anyá gbalẹ̀ lápó ẹgbàkà sánàwázi ẹyẹ daga mẹ́ra kí lápò lápò lápò ẹ̀tẹ́ ẹ̀mẹ́jẹ́ olè jẹ́ agbíní a ma ṣá nẹ̀ hàn yìí àtútọ̀ àkàṣùwà yìí mẹ́kúnnà mẹ́wọ́n náà lẹ́lẹ́kọ̀ tó dẹ̀hùn àṣínigbìrì ní kàkọ́ ìnáná kàkàyàwó kí nílè mama lálẹ̀ àbíkọ̀ yẹ́ àkìṣà lọ́nà àdúkà

ọ̀làjọ́ yà ebi ojú àbẹ̀kí bí ebi ojú náà ọjọ́ yà dọ́ àwókẹrin tírénì ní sọ́jà àyọ̀ air force base ọmọ àjọ́yì ilẹ̀ òun náà wá ọmọ kíkílé nìṣe yìí second lieutenant ọmọ kíkílé ọmọ kìmáyà ní ìmì ìdú kwẹ́ndìí

bẹ́ẹ̀ yà kò ńà ó ẹ̀ẹ̀dọ̀rà mẹ́ yà kò ńà ó wọ́n ni kí èyí mẹ́lùkù àná ọ̀dà wọ́n stretch hand kó ẹgbẹ́ ǹkọ́ alẹ́ ìrádẹ́ yúrẹ́ èmi àwọn dúkù yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ̀ máa gbóhùn ẹgbẹ́ ẹ̀dọ̀ ẹ̀bọ̀ ibi ẹni kan ya ẹbìtẹ́ e e bí iminu danya yuwe ina lusi ajabe gbogbo mu nedi wọn yẹ ni ẹgbà kẹkọ ayuwe dákùnrin máa dùdà yín ni ẹnu yà ní yà ní gbàgbún ìṣáájú kàtà kékeré ní o so ma amẹ́rin lẹ́dú is part of endurance ìdí ìdí ìdí ìtírẹ́nì kò máa dúwé ṣẹun kẹ máa nẹ̀ ẹ̀dọ̀ kẹni kẹ gbìdẹ́ tẹun lẹ́nu tọ̀bẹ̀ kẹ nẹ̀ ẹ̀dọ̀ kẹjọ́ ìnẹ̀wé kẹrù tẹun gbìdẹ́ ìnìdọ́mù sáyẹn ẹ̀ ẹ̀lúkú ẹ̀kọ̀tà lọ́dúnpá mú ṣáká àti àtàní báyìí ìgbókò yé ìdí sí àwọn àmẹ́lẹ́ ìgbókò yóò dì sí àwọn ọmọ ọlá àdúhà dúkà bó yíká nìkà ṣe ìgbélẹ̀dọ́mọ àbẹ́kì núnẹ̀ àmàwọn jáde sí àwọn ọjọ́ kí lọ àyíwọ̀ mi nàìjíríà ìṣọ̀lá amẹ́ríkì náà máa ní wọ́ẹ́ gbọ́gbán wọ́ẹ́ ṣọ́gẹ́ ní ẹnẹ́kà àdọ́mọ̀ ohun tíṣọ̀ dìtò ẹ̀lì máa dò ń ní torí òun lónìí

kìtì ọ̀tàkàdáwẹ́ àbẹ̀yàkí ní a merit kẹ merit jẹ́ ọmọ àdẹ́ òun ṣe kìbọ̀ àríwá e ṣe lè wúdà lọ empower ẹni power ẹmì mú ní ẹmẹ́nẹ́dú mẹ́nẹ́dú ní ẹni power mẹ́dú abẹ́bọ̀dé ní uk yẹn yà ìṣe yìí abíyàyà ohun màkà mọ̀ nẹ̀jọ́ yìí ìmá ṣe é lẹ́ta nípa ndì nàìjíríà kàyé òun yọjọ́ kí lọ́wọ́ ajímọ̀ mi ọ̀tẹ́kù yẹ́wọ́n mẹ́tò ma kuma da da aka rabo Allah thumma tuwaffa kullu nafsi ma kasabat ma yaro men ngene du kolokishi wa hum la yuzlamun ma cha muna lashin subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk me kwana tan me kwa eh. kuna akwai aka ta